ire ló máa rí eh, ire ló máa oyin adé o oh, ire ló máa rí o oh. ire ló máa rí òní mo ṣì nílé ayé ẹ eh, ire ló máa rí oṣọdún èyí wọ́n tún ṣe tèmi o ire ló máa rí àfọlọ́ṣadé ire ló máa rí o ire ló máa rí àbẹ̀kẹ́ ire ló máa rí lójoojúmọ́ ayé rẹ̀ ló máa rí òní mo àtúnṣe tèmi o ire ló máa ire ló ní o. orí mi àfire ọláyẹmí ọmọ Ẹlẹ́dùmarè mo dé o títí láyọ̀ ló gbé mi wá bí àyà ṣìyàn bọ́lá o ló gbé mi wá bí lónìí. ọmọ Elédùmarè mo fẹ́ kó o bá mi kí ẹ̀gbọ́n mi dáadáa òní ní sọjọ́ bíi ó ní òyìn adé níjà o ó ní mọ́ ọba mi kí Àfọláṣadé ní gbèjégbèjọ o Àbẹ̀kẹ́ adé o títí láyọ̀ ló gbé mi wá bí ó ní ń pè bí ológun ẹrú ó ní ti ń pọ̀ bàládé o àfọlọ́sàdé o wọ́n pa àbẹ̀kẹ́ sọ́wọ́ o wọ́n pè ọ́ sọmọ wọ́n pè ọ́ sá ikú baálẹ̀ ọ̀rọ̀ àbẹ̀kẹ́ àdé o orí ẹ oníburú lágbára ọlọ́run ọba ìláyé ọlọ́run oníjẹ́ ó táwọ́ náà o ò ní ṣìṣe nílẹ̀ ayé tó wà o ò ní kábàámọ̀ pé ó ṣe wáyé rí àbẹ̀kẹ́ o owó àbẹ̀kẹ́ ọmọ àbẹ̀kẹ́ ikú baálẹ̀ ọ̀rọ̀ lágbára ọlọ́wọ́n ọba ibi oníbà ẹ̀ òníkú nírèwé rèwé oníkọ́júkú ikú onípa ẹ̀ àrùn onísàn lọ́jọ́ ceo brilliant creative cakes and events lónìí bóun kí ọ ní gbèjégbèjọ àfọlásàdé ooo òkú ọjọ́ ọ̀bí òní ẹ̀mí ẹ̀ á ṣe kú pọ̀dún láyé lágbára ọlọ́wọ́n ọba o òyìn àdémọ́ ọ̀hún jẹ́mi ní gbẹ̀jẹ̀gbẹ̀jẹ̀ ìwọ ni kẹ́sí lọ́wọ́ o òkú ọdún òkú ìyẹ̀dùn ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀dún láyé lágbára ọlọ́run ọba onítọ́jú kú ikú nípa ẹni rèwerèwe o lágbára ọlọ́run ọba o aya tàríbò ńlẹ́ o òkú ọjọ́ bí ó ní ọmọ yáde yìí ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé lágbára ọlọ́wọ́n ọba títí láyọ̀ ló gbé mi wá bí ó ní kí ọ ó ní kí ọ dáadáa ó ní pé pẹ́pẹ́ lòun ṣe lárọ́ o ọdọọdún ni láǹṣó lógúnlógún o àbẹ̀kẹ́ o ọdọọdún ọdọọdún o ọdọọdún nìkan so lọ́gbọ̀nlọ́gbọ̀n àbẹ̀kẹ́ẹ̀dẹ́ o owó ọmọ àìkú balẹ̀ ọ̀rọ̀ níwọ̀n ẹlẹ́gbọ̀rọ̀ lọ́wọ́ bá o o ò ní fọ ọwọ́ rẹ̀ ò ní fi gbọ́mọ sí ìgbàlẹ̀ rẹ̀ ò ní o ó ní pé o títí láyọ̀ ní pé ilé onídàrú lágbọ̀rọ̀ lọ́wọ́ bá o aya àjàyè o ìwọ ni ń ké sí lọ́wọ́ mọ́ ọ jẹ́ mi ní gbèdégbèjọ Títílayọ̀ ló pè mí ló mi wá bí ó ní kí ọ ó ní kí ọ dáadáa o happy birthday to you o ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé lágbára ọlọ́wọ́n bá o lágbára ọlọ́run ọba onímọ̀ ọkú ọkọ̀ oníṣòwò ọ̀sán gangan lágbára ọlọ́run ọba o ó ní kí a pé òkú ọmọ rẹ níṣe o ó ní kí a pé òkú tọ́jú òun ó ní kí a pé ẹ̀gbọ́n rẹ ló jẹ́ ó ní dáadáa ó ní ìpè ayé ayé ayúgò lágbára ọlọ́run ọ̀bọ oníjábọ̀ òkè àgbàlógún yóò orí ẹ̀ mọ́jọ jábọ́ lágbára ọlọ́run ọ̀bọ onítẹ́ òní tí o ọ̀rọ̀ rẹ̀ oníbárayẹnu lágbára ọlọ́run ọba o títí láyọ̀ ńlọ ní pé ọmọ ìyá àdùn ní ọmọ bàbá àdùn ní o ó ní pé kíkú má pa kíkú má pọ̀ ọmọ bàbá òun ọmọ bàbá dùn ní ó ní ọmọ bàbá dùn ní ọmọ ìyá dùn ní o kíkú má pa kíkú má pọ̀ ọmọ bàbá òun ọmọ ìyá dùn ní. tí ó bàgbà tán ìgúnnugún nígbàrú bàbá wọn ìyá àbèjì àwọn ọmọ méjì nǹkan ṣé wọ́n bẹ lálàáfíà ara táyé kẹ́hìndé ṣé wọ́n bẹ lálàáfíà ikú nípa wọn fún ẹ lágbára lọ́wọ́n bá o àwọn ìbejì wíníwíní lójú oorun èjìwàrà lójú ìyá lójú bàbá tó bí wọn lọ́mọ òbẹ́ kìsì bẹ́kẹsẹ́ tí ń bẹ́ sílẹ̀ aláǹkìsà tí sàláǹkìsà donígbàṣọ ẹ̀dújọ bí ẹ̀dùn agbórígì rẹ́fẹ̀rẹ́fẹ̀ ọkàn bá bí èjì lọ́wọ́ lẹ́tọ̀ mi ó àfijú ọmọ tí ń bàkúnlẹ̀ yá àfíjú ọmọ tí ń gbà kunlẹ̀ ìyá àfíjú ọmọ tí ń gbàdọ̀balẹ̀ bàbá tó bí wọn lọ́mọ o ṣé wọ́n bẹ lálàáfíà ara o precious nǹkan ṣe bẹ lálàáfíà ara ìdòwò ògbó bámi ṣètọ́jú wọn dáadáa títí láyọ̀ ló gbé mi wá ó ní ìmú ọ̀rẹ́lẹ̀ bàbá rẹ̀ gbá nílé o ilé ọmọ lisa bí agbóngbò àkàlà ọmọ eréjọgbọ́n ọ̀la o ọmọ eréjọgbọ́n ọ̀la o ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùn dé ọmọ ẹgbẹ́ aláàkè kò sóhun tí wọ́n ṣe ní mẹ́ka tẹ̀yìn kì í ṣe lẹ́gbàá lákè wọ́n mọ mi sẹ́mìsẹ́mì ní mẹ́ka ẹ̀yìn mọ̀ọ́dọ̀gùn lẹ́gbàá lákè wọ́n gàràfà ní mẹ́ka ẹ̀yìn gùn olúmọ lẹ́gbàá lákè o ọmọ wòmúwòmúwòmúwòmú lọ́rọ̀ ń ké o àgbà tó ké wòmúwòmú ìṣe ló sọ̀rọ̀ jẹ ni ńlẹ́ o ọmọ tẹ́tí mú mi kíkan ìsàlẹ̀ ọ̀rọ̀ àti má dùn iná òkú ọjọ́ bí ó ní ẹ̀mí ẹ̀ á ṣe kú pẹ̀dún láyé lágbára ọlọ́wọ́n bá o ẹ̀gbá alákẹ́mọ̀jọ́ ọmọ máa jó lọ́fà ọmọ tó gbẹ̀rú mọ̀mọ́ tó gbẹ̀kọ́ tó nísìnyí ẹ̀kọ́ sí yàn lágbára ikú nípa oníṣọ́ ẹ lọ́jọ́ ọmọ ẹni dúdú. o ẹni bá ń ṣe ká lọ́sùn nífara rẹ lọ ní bàbá tó bí ọ lọ́mọ o ẹgbẹ́ méjọ gbọ́dọ̀ jára wọn níyàn bí kan bá ń wí èkejì á sì máa ní báwà báwà báwà ẹgbẹ́ aláké ooo ọmọ lè zàbí àgbòǹgbò àkàlà ọmọ erédè tún ọ̀rẹ́ ooo. títílayọ̀ ló ní mú ọ̀rẹ́ ilé ọ̀yá adé yìí ilé bàbá tó bí ọlọ́mọ gangan ọmọyàwó ológun ọmọkọlógún ọmọ àlelọ́gbọ̀n ọmọ dára bí ègbìn wàá sọ pọ̀dún láyé lọ́gbọ̀rọ̀ lọ́wọ́n bá ikú nípa ẹ fún àrùn oníṣọ ẹ lọ́jọ́. aya ayọ̀ ọlá usa sádìlé ooo lọ́gbọ̀rọ̀ lọ́wọ́n bá oníjábọ̀ lọ́gbọ̀rọ̀ lọ́wọ́n bá ibi ilé ọ̀hún ilé ilé onílé yín lágbára lọ́wọ́n bá ọ̀nà onínà yín. Ògòdélé lágbára Ọlọ́run